ọlọ́run torá nẹ́bí ó dìnà yẹn so Islam ti fèyún kọ́ wa kí n tó padà síbẹ̀ ẹ̀jẹ̀ tó á lọ bòmí ọ̀rọ̀ lọ́rin mo ní Ìlọrin kìí ṣe lẹ Yorùbá àwọn tí ẹ̀yìn ìjàrán ti fọ́ lójú ẹ kò mọ̀ ká tó ń sọ ní ẹ wèrè ní kíníkíní gbogbo yẹn sẹ́ òun ló ń dùn àwọn àgbàlagbà kan tí mo ní wọ́n pè mí tí wọ́n wí pé kíníkan kíní wọ́n ń bú mi Eh, kí lè yìn mú ta ni mo fẹ́ fi jọ tí wọ́n bá bú mi kò sọ̀rọ̀ tán sọ sánẹ́bì tán wọ́n pè lákọrin wọ́n pè ń wèrè wọ́n pè ní alágbígbá wọ́n pè kò sí nǹkan tí wọ́n pè tán wọ́n pè lópìdán wọ́n pè lákọrin ọlọ́run lórí alamnahu shi'ra wa ma yanbaghi lahu إن هو إلا ذكر وقرآن مبين ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم Ọlọ́run ló bá gbọ́n dànù so ọmọ mọ́kásí àwọn olólùfẹ́ tí wọ́n bá rí pé ààkán wọ́n máa bú mi ní ẹ̀yìn fi wọ́n lẹ̀ kan máa bú èébú yẹn ò so kò sí kìíní kankan tó fẹ́ ṣe lára tèmi èmi ò tí ẹ̀ rí àfi tó yá pé rọ̀mù ń pa léébù yẹn ó dùn mí mo ní kìí ṣe ilẹ̀ lọ́rin ilẹ̀ lọ́rin kìí ṣe Yorùbá problem tó ń ṣẹlẹ̀ ní pé one pé torí pé gbogbo ẹni tó wà bẹ̀ ń sọ Yorùbá ìtorí ẹ̀ ilẹ̀ Yorùbá ni two geographical location rẹ̀ ó bọ́ sí under Niger táwọn ìlú kan wà nítòsí tó jẹ́lẹ̀ Yorùbá bó ti ń tó ń jẹ́ lọ́rin yẹn ìṣẹ̀lẹ̀ Yorùbá nọmbà 3 wọ́n ní orúkọ yẹn Yorùbá lónìí so Yorùbá ló sọ ní lọ́rin gbogbo mẹ́tẹ̀ẹ̀ta gbogbo eléyìí tí mo wí mo wá fẹ́ dìbọ́ǹkẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ dìbọ́ǹkẹ̀ mo fẹ́ kú dànù ọ wà tẹ̀lé mi pẹ̀lú kó gbọ́ bí n ṣe fẹ́ kú dànù mo ní ọ̀tọ̀ ní ààyè ọ̀tọ̀ ni ilẹ̀ ọ̀tọ̀ ni ìlú àfáà mi kan ló fi yé mi ìlọrin òun ṣèlú níjọta fàn jáde bẹ̀ kódà kìí ṣàbúlé níjọ́ tí òjò òṣekúṣe débẹ̀ kìí ṣèlú òun náà dẹ̀ wá sẹ́tù wípé ìlú mi rèé ọmọ lọ́ta ni ọdẹ ló ń ṣe so ó fi bẹ̀ ṣe ààyè tó bá ṣọdẹ lọ ọdẹ tó wá láti ìlọta lọ́hùn nílùú ẹ̀ tó wá ń ṣọdẹ so oko ọdẹ tó wá ṣe yóò lo ọ̀sẹ̀ méjì mẹ́ta àbóṣù kan kùá so ibi kan tí ó kàn náà ra dé sí ààyè kan àhèrè yóò rọra ṣe síbẹ̀ tó bá ṣoko lọ tílẹ̀ bá ṣú tó bá ṣe yóò padà síbẹ̀ yóò sùn tó bá ṣe oṣù mélòó kan tó bá ṣe ọ̀sẹ̀ mélòó kan tó fẹ́ padà lọlé yóò lọlé yóò wà síbẹ̀ kìí ṣèlú ẹ̀ kò sì fún un lórúkọ àdá ọkọ́ ìbọn ẹ̀yìn ọ̀bẹ tó ń lò so ilé tí òjò òṣekú ṣe padà wá dúró sí nílé Bándélé ńlọrin ó ṣe wà ń bẹ̀ dọ́là rárá kò sọ́bà kò ń ṣèlú ilé gbogbo ilé tó wà ń bẹ̀ tí kálukú ń dé tó kàn jókòó ọ̀ ń tán lè fọwọ́ kà ní so ẹmi náà tóun náà jẹ́ tápà tóun náà ń ṣọdẹ wá so now wọ́n á ní pé kìí ṣe ilẹ̀ Yorùbá tápà ń claim ẹ̀ inú tànkàn tápà wípé ilẹ̀ yẹn òun lòun fún aláàfin hmm, ilẹ̀ yẹn òun òun lòun gbogbo lẹ̀ gbogbo lẹ̀ gbogbo sàkáníyàn tó fi lọ dékiní òun lòun fáláàfin ń bẹ̀ láláàfin yọ ọ̀yọ́ sí ajásí pé ilẹ̀ ọ̀yọ́ gan-an kìí ṣe aláàfin lónìí tán ni àwọn ẹnu pé wọ́n láwọn làwọn ní gbogbo lẹ́ẹ̀bẹ̀ tó fi mẹ́bi tí ó jẹ́ ọ̀yọ́ ilé àkọ́kọ́ kùá tálàfin tẹ̀dó sí àwọn kan ní version kan ní àwọn kan ní bùsá ọba bùsá òun ló ní èyàn ṣe lápẹẹrẹ pé ilé bàbá ó wà ní lọrin ń bẹ̀ nítòsí ń bẹ̀ so àwọn wọ̀nyí hóró kan èyàn kan méjì wọ́n ṣọdẹ wọ́n ṣe àwọn làfànjá bá àfànjá ò sì sọ ipò òun dé lútó ìlú òun ó sáwá ni gẹ́gẹ́ bí ìwé ìtàn tó bá yá sí pé wọ́n dá aláàfin níbẹ̀ wà tó ti jẹ́ lù táláàfin fi baálẹ̀ jẹ síbẹ̀ àbọ́ba ni torí pé yìí ń ta pè nílùú yóò ní baálẹ̀ àbọ́ba so tó bá yá sí pé bẹ́ẹ̀ ni àfànjá wá sá lọ ọbẹ̀ ó sáfá láàfin ó wá sá lọ sínú ilé aláàfin ẹ dákun báwo lálàáfin ó ṣe mú ṣíkún báyìí ní òmù fìránṣẹ́ sí mi ni àti wà tí ẹ máa bọ̀ wá ọba bẹ̀ àbí baálẹ̀ bẹ̀ mo fẹ́ ríwọ àti ẹ máa mú bọ̀ wá kí á bá mi ní ìsìn yóò mú kò tó bẹ̀ ilẹ̀ ẹbẹ̀ yẹn ń ṣe tẹ́rítírì aláàfin tẹ́lá pé tẹ́rítírì rẹ̀ ni olóòrùn àwọn ọ̀ṣọ́ rẹ̀ àbí ààrẹ ọ̀nà kàkàǹfò míì láti lọ fèsì ẹ̀dà lọ mú wá. ó di mélòó àfànjá débẹ̀ ó jókòó ó ń wá báwo ló ń ṣe fẹ́ strategize láti padà sí ọ̀yọ́ lọ bá ọ̀yọ́ já toró fẹ́ já láàfin ni. Mm -hmm. so criticism là ń ṣe yìí mo pe mẹ́ta mo pe àbí ẹran létí ilẹ̀ ìlú ààyè so aye níbẹ̀ kò ìdìlú ilẹ̀ yẹn kò sì sínú ilẹ̀ aláàfin <coughs> tọ́rọ aláàfin ni ọba gbogbo Yorùbá wọ́n á pé lẹ́ Yorùbá ni yóò bọ́ sí ọ́ndà aláàfin ẹ́ oko oko aláàfin níbẹ̀ tó fi dé jẹ́bà àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ funfun àwọn ọ̀rọ̀ funfun tí ò ní bákìn tó yá sí pé bí tí ẹ̀ ń sùn tó kàn lóhun ńlàlá oko tani tó bá jókòó aláàfin ni àfọ̀njá tó wá sá lọ bẹ̀ inú oko ẹ̀ ni yóò rán ẹ̀yìn àwọn ó yá ẹ lọ ẹsẹ̀ kí nípa now ọjọ́ òṣekúṣe Yorùbá ní lóòtọ́ ara àlọ́ta ó dé síbẹ̀ kó sọ́bẹ̀ dìlú ó padà wá dìlú mọ́ lọ́wọ́ nítorí nǹkan míì tó ṣe tó fi sá ní ìlú ẹ̀ ìlọta tó fi jásí pé ókè ibi tó ń kúkú ń pàgọ́ sí ẹjẹ́ ń lọ jókòó mẹ́ ìtàn tí wọ́n pa ní wípé ó bá ọmọ rẹ̀ obìnrin sùn téyùn dẹ̀jẹ́ abomination àbí kí lẹ́ ń pè ni wọ́n náà pé ah wéè kí ní ìwọ́ kí ń bẹ̀ ok ló bá fi sá kúrò ló bá fi mórí sá ìyẹn náà ṣe ń pè ní ìṣekúṣe pé òjò òṣekúṣe oníṣekúṣe èyẹn bẹ́ẹ̀ káwá wípé ìlọrin èdè yorùbá ni torí pé wọ́n ń pọ́n irin wọ́n ń pọ́n àdá ọ̀bẹ níbẹ̀ lókè líle ń bẹ àpáta kan wà tí wọ́n ń pọ́n ọ̀bẹ òkè líle pé wọ́n ń pọ́n bẹ wọ́n ń ṣe ìtorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ ní Ìlọrin ìyẹn bastardized language ní ẹ nínú èdè Yorùbá. ó fi hàn yí pé ẹni tó sọ ọ́ nílọrin kò gbọ́ Yorùbá wọ́n yìí lọ irin wọ́n ń pọ́n irin. Yeah! ọmọ Yorùbá ọmọ Yorùbá gidi Yorùbá gidi pàápàá jùlọ Yorùbá Ọ̀yọ́ wá yí pé wọ́n ń lọ ah, irin Yorùbá ò ní sọ bẹ́ẹ̀ Yorùbá ò ní sọ bẹ́ẹ̀ wọ́n yà ń pọ́n irin ni ata ni wọ́n ń lọ ata ni wọ́n ń lọ ìpọ́nrín wà lọ́tọ̀ ìlú kan ló wà lọ́tọ̀ ọ̀ndà ọ̀ndà òun jìnà lọ́nà lọ́nà ìjẹba aláwọn èèyàn bẹ̀ àfáà mọ̀ yízu dín Salman aláwìyé ìpọ́nrín nílùú wọn ókè àwọn tí wọ́n wá ń bá mi jiyàn pé ìlọrin ẹ̀hẹ́n èdè ìlọrin èdè yorùbá ní ló fi hàn pé yorùbá ló níbẹ̀ à ń sọ fún ẹ pé ọ̀wọ́ ọmọ yorùbá gan ṣé yìí wọ́n ń lọ yẹrin ni àbí wọ́n ń pọ̀n so ó fi hàn yí pé àwọn ńgbà tó padà dìlú àwọn tí wọ́n sọ wọn èyí ṣe Yorùbá gidi. Mm -hmm. tó bá já sí pé version nìyẹn version ni wípé wọ́n ń pọ́n irin ń bẹ̀ ni wọ́n ń pọ́n ọ̀bẹ ń bẹ̀ ni tó yẹ pé version yẹn náà ni wọ́n fi sọ àjásí pé àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n yí ṣe Yorùbá wọ́n gbọ́ Yorùbá ni wọ́n yí ṣọmọ Yorùbá. Yorùbá. ẹ̀bá mi mú lé ní so version pé n fi sọ orúkọ Ìlọrin nìyẹn o so by that èyí ń jẹ́ Ìlọrin yẹn èdè Yorùbá ni o Yorùbá ló sọ lórúkọ mo ní Yorùbá kọ́ ló sọ lórúkọ criticism mi number two nìyẹn ẹlẹ́ẹ̀kẹta rìwáyà mi wá version mi wá wípé òjò àti ẹmìnà tí wọ́n wá ń ṣọdẹ ń bẹ̀ erin pọ̀ ń bẹ̀ ni erin ó pọ̀ ń bẹ̀ erin yẹn ni wọ́n wá ń ṣọdẹ ó wà nù nǹkan tí wọ́n ń ṣọdẹ wá so by that orúkọ yẹn wá láti ibẹ̀ wípé ìlú erin ìyẹn náà ó wọ erin yẹn nílùú igbó erin ló lè wà. igbó erin ló ń wà. igbó erin so wọ́n yà pé pé igbó erin ni wọ́n ní sọ pé ìlú àwọn erin àwọn èèyàn ni wọ́n ni èèyàn ló nílùú èèyàn ló nílùú igbó lẹranko ń gbé igbó lẹranko ń gbé wọ́n ní pé nítorí bẹ́ẹ̀ oko erin ibì kan wà ń lọrin dìsìn tí wọ́n ń pè lóko erin ṣe tó fi hàn pé erin wà ń bẹ lóòótọ́ so but version yẹn tó bá yá sí pé ìlú erin náà ni wọ́n sọ ẹni tó sọ kò gbọ́ yorùbá yorùbá kọ́ ló sọ torí grammatically kò correct so ìyẹn but mo sọ wípé ààyè ni yes ààyè ni ni ojú òṣekúṣe mú bẹ̀ ní ààyè kìí ṣèlú ààyè ni ni ẹmi náà mú bẹ̀ ní ààyè ààyè ni làfànjá sá síbẹ̀ nígbà tó gbọ́rọ̀ àwọn èèyàn ń bẹ̀ ló lọ dúró ń bẹ̀ so kò tí ìdìlú ta ló tẹ̀lé àfànjá wá tí wọ́n fi wá constitute ìlú ok ládẹrin ni bàbá rẹ̀ ó jọba ń bẹ̀ ẹ̀kẹ́ni àwọn wo ní ilé wo ní ilé ìjòyè ẹ̀ àbí ọba nìkan ní máa ń dàlú ṣe a sì mọ́ bí táàfin ẹ̀ wà now báwo ló ṣe wá dìlú bó ṣe dìlú ni wípé ṣẹ́wà alimi ń bọ̀ wá òun kiri káàkiri ni àwọn tí wọ́n wí pé ẹ̀yìn ẹ̀yìn kìníkan láti Mali kan ló ti ń bọ̀ wá láti kìníkan ẹ ká kọ́kọ́ sọ fúnra wọn pé ta làwọn Fúlàní à ń bọ̀ bí Yorùbá o. ìran wo ni ìran fúlàní ìran fúlàní oríṣiríṣi version ló náà wá tọrọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wá wọn ń bo ní ìpìlẹ̀ wọn àwọn kan sọ pé yẹ̀húdí ní ìpìlẹ̀ wọn tọrọ àwọn yẹ̀húdí lálárìnká wọ́n sọ bẹ́ẹ̀ ìpè látara àìkí jókòó sójú kan ni wọ́n mú ni wọ́n fi wípé kíní similarity wà ń bẹ but èyí tí Abdullahi ibn Fodi ẹ sọ ló lálàáfíà jù òun dẹ̀ ló dá pé bàbá bàbá wọn àgbà ni Uqbat ibn Nafi tó jẹ́ tábì tó sì jẹ́ lárúbáwá òun ló ṣí North Africa ẹ̀wà tó ṣí North Africa ọba àwọn àwọn Rome ọba wọn so ó wá fẹ́ Roman lóbìnrin roman tó fẹ́ lóbìnrin yìí náà ń pè ní bájú mango so lárúbáwá àti roman wọ́n papọ̀ òun ló wá bí ọmọ àwọn ọmọ tó bí yẹn méje ni wọ́n. àwọn ni wọ́n wá tàn ká north africa yẹn tí kálukú ń lọ kálukú wá ń lọ káàkiri so ló fi já sí pé èdè ìyá wọn àtèdè bàbá wọn àtèdè tí wọ́n bá ládùúgbò ń bẹ̀ ló lapa ló lapa lára èdè tí ó ń jẹ́ fùlátà àbí fúlfúdè ló fi já sí pé gbogbo ibi tẹ́ ti rí wọn gbogbo Senegal gbogbo North Africa Mali lọ gbogbo ẹ̀ Fúlàní ni wọn so ní Mali yẹn wọ́n wá pín àwọn ìran ọmọ bájú mango yìí ni àwọn tí wọ́n ń jẹ́ ní àwọn kan wà tó yá sí pé àwọn ni wọ́n wà ń fúta fúta tóòrò àti fúta malè àti fúta jálò ومن طور كانت أمهم بشمانغون so min túrò yẹn nìyá wọn tó ń jẹ́ so ibi tó bí wọn sí. Si èdè bàbá èdè ìyá èdè àdúgbò ni ó lapa lára èdè wọn ní èdè fúlfúdè so tàbá dé sí ní àdọ́lá fúlfúdè ni wọ́n sọ gbogbo yàtọ̀ sí gbogbo àwọn local dialect ní Mali Senegal tó fi dé Côte d'Ivoire tó fi dé gbogbo North Africa lọ tó fi padà lọ ẹ rí wọn àṣẹ́kùbọ wọn ní East Africa Fúlàní ni wọ́n kò wá sí spear in spear life